ìbàdàn kì í ṣe pé àdìbò ẹgbẹ́ ìdílé ẹgbẹ́ ní bàbá àwọn ṣe mẹsàn-án-lé olúyọ̀lé orí òtán ìbàdàn lọ ọmọ ajẹ ìgbẹ́jẹ̀ karahun ńlẹ́ ọmọ àfi karahun fọ́ọ̀rí mu mẹsàn májà àmàjà táfi kó bàbá lẹ́rú ńjọ́ sí mẹsàn orí òtán ìbàdàn lọ ńlẹ́ ọmọ ajẹ ìgbẹ́jẹ̀ karahun ọmọ àfi karahun fọ́ọ̀rí mu ọ̀rẹ́ adé mo rí bàbá mi ló gbé ara ògbódò ẹ̀sà ló gbìn ara òde gbolúkẹ́ bá jíde ọmọ àgbọn kúkúrú bẹ́ẹ̀ nípa ọmọ ògbìn mo mo fòde mi sàkànnì ọ̀jẹ̀ àfẹ̀mọ́júmọ́ là gbòdo ògbìn kọjá bílẹ̀ ìbá ti ṣú wọn ní ẹ̀mọ́ gbòdo ògbìn kọjá lé bàbá wọn ìkẹ́ márùn níbẹ̀ láàfin báyìí ẹ wo kọ́ńdú ọwọ́ mi ọ̀tún ẹ rí pé kí ọlọ́dọ̀fin ni wo kọ́ńdú ọwọ́ mi òsì ṣebí kí ọlọ́dọ̀fin ni kọ́ńdú ẹsẹ̀ mi ọ̀tún ìkẹ́ ọlọ́dọ̀fin ni kọ́ńdú ẹsẹ̀ mi òsì ìkẹ́ ọlọ́dọ̀fin ni ẹ ó gànà kù tí ń bẹ̀ lẹ́yìn mi Ògúndélé ọmọ apọn kúkúrú bí ẹni pọn ògbín mo fòde mi ṣàkànrin ọ̀jẹ̀ bílẹ̀ ẹ bá ti ṣú ẹ má gbòdo ògbín kọjá ńlé wọn àfẹ̀mọ́júmọ́ lágbòdo ògbín kọjá ọmọ akànké bí ẹni kan wọ ike mi ìjọ tó ya ẹ má ṣe mú mi fún ọ̀ya ike mi ìjọ tó ṣà ẹ má ṣe mú mi fún òṣàláwẹ̀ ike òun wá di ke àmúṣe yìí ọmọ ní ke ìgẹ̀kulé ògbín nígbàlẹ̀ bàbá òun ò dẹ́yẹ́jẹ̀gbẹ̀ ó ní tí ká àwọn lọ sílẹ̀kùlé bàbá àwọn nílé ìbárẹ̀ ọ̀làǹbò borí bàbá àdìsá ọlọ́ba ọbẹ̀ ìdúlé a máa yín kiri bọ̀mọ bọ̀mọ ẹlẹ́nu mọ kégbè ìjà kégbè ìso kégbè ìsẹ́kùn ẹmu lọ́ba.